Exercise 1, columns 1 and 2. Ilé. Kí ni ṣe tó padà sílé? Wá. Kí ni ṣe tó padà wá? Ibẹ̀. Kí ni ṣe tó padà síbẹ̀? Si ibí kí ni ṣe tó padà síbí ìlú rẹ̀ kí ni ṣe tó padà sí ìlú rẹ̀ Exercise one, column three nítorí pé ara rẹ̀ kò dá. exercise two columns one and two. kí ni ṣe tó lọ sílé? nítorí pé ó fẹ́ gba nǹkan. kí ni ṣe tó lọ sódò? nítorí pé ó fẹ́ wẹ̀. kí ni ṣe tó ń lọ sílé ìwé nítorí pé ó fẹ́ kọ̀wé kí ni ṣe tó máa ń sùn lọ́sàn-án nítorí pé ó ṣiṣẹ́ lóru kí ṣe tó lọ sílé. Si ó lọ sílé láti gba nǹkan. kí ni ṣe tó lọ sódò? ó lọ sódò láti wẹ̀. kí ni ṣe tó ń lọ sí iléèwé? ó ń lọ sí iléèwé láti kọ́wèé. Exercise 3, columns 1 and 2. Fún. o fún wọn lówó. Jó. Mo jó. ba, Mo ba wọn ṣiṣẹ́. Kà. Mo kàwó náà. Li, mo rí i pè mo pè é jẹun mo jẹun. Exercise 3, columns 1, 2, and 3. Fún. Mo fún wọn lówó. mo lọ síbẹ̀ mo sì fún wọn lówó. jó mo jó mo lọ síbẹ̀ mo sì jó. bá mo bá wọn ṣiṣẹ́. mo lọ síbẹ̀ mo sì bá wọn ṣiṣẹ́. kà mo kàwó náà mo lọ síbẹ̀ mo sì kàwó náà. rí mo rí i. mo lọ síbẹ̀ mo sì rí i. pè mo pè mo lọ síbẹ̀ mo sì pè jẹun mo jẹun mo jẹun n kò sì yó. End of Unit 44.